الحمد لله رب العالمين المتوحد بالكمال المنفرد بتدبير الامور انزل الكتب وارسل الرسل لئلا يكون للناس على الله حجه بعد الرسل اشهد ان لا اله الا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت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 وأمرهم بذلك وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم عباد الله ومن فضل الله وكرمه أن فضل بعض البقاء بمزيد من الأجور والحسنات ومن ذلكم مسجد رسول الله صلى الله عليه وسلم كان رسول الله صلى الله عليه وسلم يخبرنا أن الصلاة فيه تعدل الصلاة في غيرها بألف أجر شك عند الله وبألف حسنة من الله سبحانه وتعالى لذلك ما زلنا في بعض الأحكام المتعلقة بالمسجد النبوي قبل دخول موسم الحج وقال محمد صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم ẹni tọ́rọ bá ما bàbá يكون هو wa ọlọ́bàá ìsàlẹ̀kún kí ànábì bá àti àwọn ẹ̀dá sọ̀hábà rẹ̀ ó kí àwọn náà lọ́wọ́ tọ́wọ́ pẹ̀ pẹ̀lú ànínábì sallallahu alaihi wasallam ní ọ̀gbìn àkìyàmá ẹ̀yọ́ ìyàgbọ́ ẹ̀sìn mò ń fi àsìkò yìí rárá mi létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala yẹ kẹ́ kò sí ẹ̀rọ létí ìbẹ̀rù rẹ̀ Allah subhanahu wa parasa kábẹ̀rù rẹ̀ láì mọ yọ̀ nínú àkùrọ̀kán ó sì sí ní àsọtẹ́lẹ̀ fún àwọn tó wa ó sì ní àsọtẹ́lẹ̀ fún àwa náà ó sì ní ká bẹ̀rù jẹ́ tí a pàdé ọ̀ láì ní tẹ́yẹ̀ ní gbára ilẹ̀ níbi ìyá rẹ̀ àwọn fi ìjọ́kọ̀ sọ́wọ́ àbẹ̀ náà ìbẹ̀rù ẹ̀ tòótọ́ kọ́ mọ́sà àṣírọ̀ fẹ́mi àtẹ̀yìn kọ́ wá jẹ́ àpàdé ẹ̀rẹ́ tí ó yọ sí wa kọ́bílà sáájú kó tó wípé àsìkò hajj wọlé kó láti ń bọ̀rọ̀ bọ̀ nípa ọlá tí àwọn subhanahu wa ta'ala tó sí mọ́sálásí mẹ́kíà mọ́sálásí tó ń tẹ̀lé olóòrùn masásà nàbí sallallahu alaihi wasallam a sọ̀rọ̀ díẹ̀ lórí àwọn ọmọ láti lè mọ́sá sí mọ́kíà àwọn sallallahu alaihi wasallam ó láti tàbí sọ̀rọ̀ léyà ṣùgbọ́n bí tá ni ọ̀rọ̀ tí àwọn àfà tí wọ́n sọ nípa sallallahu alaihi wasallam sọ wípé salatu fi masjidi hada ẹ̀ ń bá kí mọ́sálásí yàn bí wà ní hádá ọ̀nà wọn a sì rí pé lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam wọ́n ti fẹ́ mọ́sálásí sí ṣé gbogbo ibi tí wọ́n fẹ̀ sí náà so kó ẹ̀sẹ̀ tí ànábì lẹ́gbà ti kí ọ̀yọ́ pẹ́pẹ́ yọ mọ̀ ní ládà 1000 déédéé irú rẹ̀ níbi tó bá kí lómi ìpínlẹ̀ sọ́sọ́sọ́ ànábì sallallahu alaihi wasallam adúyé wa wípé ara rẹ̀ náà ni a sì mú ẹ̀rí wá Umar nígbà tó pé àwọn kanáà sọ̀hábà kọ́ fẹ́ máa sásẹ́yìn láti má kí rọ́ọ̀bẹ ṣùgbọ́n àwọn mọ̀sáìlì kètì ìtàn lára rẹ̀ òun ni ọ̀rọ̀ tí àwọn àfà tí wọ́n sọ́làyé pa wípé afẹ́ kí wọ́n sọ́sà nẹ́bí sallallahu alaihi wasallam ṣùgbọ́n wà ní له مزيته والروضة لها مزيتها نبتي من mímbàlẹ̀ sàsánàwò wà tẹ̀lẹ̀ nígbà àwọn fẹ̀mọ́ sárásí síwájú sí sáàfù ti padà wà lé sáàfù wájú nígbà yà nàbì ó ti ń padà lọ́bí sáàfù ẹlẹ́ẹ̀kẹrin síkàrù sí tẹ̀fà ṣùgbọ́n ẹ ń fẹ́ kírun nísìn ọ fẹ́ gbìyànjú kó o wà ní sáfù wájú ṣé ẹ̀rí kẹ̀kẹ́ wọn fi sáfù wájú ni wọ́n sì sàn sọ pé law ya'lamuna ma fi sọ́fìlà awwal lastahamu alayhi táwọn èèyàn bá mọ oore àti ọlọ́lọ́wọ́ bá ti ń bẹ́bí sáfù wájú ni kọ́dà àwọn èèyàn ọmọ sáré dé mọ́sálásí tí wọ́n mọ̀ àwọn sí ìpínlẹ̀ àwọn sọ́wọ́ wọ́n wà lọ́dà tá àmì tó kọ́dà yára pépà kan kẹrù ọmọ wà wọn ẹ̀tùn wí 2 3 4 tí sàfihàn tó fi èkó arò rẹ̀ mẹ́ bọ́dẹ̀ sàtọ̀ wípé mọ́sítìrì àbáyìnà mọ́sítìrì wà mímbàrí rọ́ọ̀dọ̀ tòrò mẹ́rẹ̀ àjẹ́nà láàrin ilé ìrísí mímbàrí mi àbàtà àjẹ́nà ni wà mímbàrí mímbàrí mọ́sàsílámù tí kò tí máa ń ṣe kútúbà yìí túrọ̀ àtùn min túrọ̀ ìjẹ́nà in ti jẹ́ túrú àìlèdè lágbàwá òun ní ẹsẹ̀ kọ̀ọ̀kẹ́ tí àwọn gbẹ́gbẹ́ ní stẹ́ẹ̀pù stẹ́ẹ̀pù kan ní bí àbá ti bí ó ti wà nìjẹ́ náà ibẹ̀ níbi mímbà nìyẹn a rí ọlá fún mímbà a rí ọlá fún sáfù wájú tọ́yì tí ìbọn ọ̀hún sàṣàṣàlám ṣé kó du kó wà níbi rọ́ọ̀bọ̀ tí àbí nẹ́bí pé ní àbàtà ìjẹ́ náà ni àbíkó sún wájú kọlọ kí n sáfù alákọ̀ọ́kọ́ àwọn afọ àbálẹ yẹn tó rẹ agẹmọmọ náà lọ lọ tààlà wọn ní méjì ní wáṣíkù tá ní tí bá ròyìn nǹkan méjì ní a ní wáṣíkù dàdí yòn kí wọn ròyìn nǹkan gẹ́gẹ́ bó ti rí wà wáṣíkù àwíyòn tàbí àwíyòn kí wọn ròyìn nǹkan pẹ̀lú ròyìn kan tó sẹni wá bá tí ròyìn gèèṣe ìpìlẹ̀ rẹ tàbá wá rí ròyìn méjì ìkẹjẹ pìlẹ ìkẹsẹríwá èwo lánàá lórí akọtúpalẹ náà in tí ànábì sọ pa sáfù wájú wípé táwọn èèyàn bá mọ retí mẹ́bí sáfù ni kọ́dà wọ́n máa ra pépà fún mi nígbà tí a bá sáré wọ̀ tí wọ́n mẹ́tí ọ̀rẹ́ tì wájú tọ́yì sí mọ́sálásí rẹ̀ nìkan ló ti sọ lónìí àbí gbogbo sáfù wájú láyé lẹ́yìn mọ́sálásí àbí gbogbo sáfù wájú láyé ni a jẹ́ pé wọ́n sùn dà àti ìlú nìyẹn gbogbo tó bá ti jẹ́ sáfù wájú olólórí o ṣùgbọ́n ó ń tọ̀ ìròyìn kan ni tó sẹ́yìn wá báyìí yẹn tí gbogbo àyè kú òní nínú ọmọsánáàsì bẹ́ẹ̀ bá sẹ́sẹ̀ sàsàlámù ìdán áwùsítà kọ́rọ̀ ọ̀dọ́ wà wípé nọ̀kọ́ dìmù àlùwásílà àdàtì àlùwásílà àwẹ̀ ẹni ìròyìn tọ̀bá sẹ́ni wá bá nǹkan tí èsì ìpìlẹ̀ rẹ̀ a máa gbé ẹ̀yìn fún ìròyìn tọ̀bá wá bá nǹkan tó jẹ́ ìpìlẹ̀ rẹ̀ a jẹ́ pé ń tọ́ pé ẹ fẹ́ kírun ní sẹ́sẹ̀ sàsàlámù wípé kọ́lọ̀ rẹ̀ kírun sáà wájú táyì bá ti gbà bẹ́ẹ̀ kọ́mọ̀sí kò fẹ́ dúró lọ ẹnikẹ́ni òye o ṣáájú owó tó fẹ́ mẹ́sàsí ànábì sallallahu alaihi wasallam a mọ̀ wípé mẹ́ìmánà àti mẹ́ìsárọ̀ òun náà ní gbogbo àyè òní ọ̀tún àtòsí ànábì sì jẹ́ àmọ́ wípé ọlá tí ń bẹ fún ọ̀tún ìmáàmù kìí ṣe ẹgbẹ́ ọlá tí ń bẹ fún kíni o kò sì máa mọ̀ ó ti àwọn afẹ́rẹ́ kúmù ní mọ̀kìnrin Aishata radiyallahu anha wípé àwọn mọ̀lẹ́kà kan bẹ iṣẹ́ ẹ̀tẹ̀ ni pé wọ́n máa ń tọrọ àforíjì fún àti ẹ̀ ń bẹ̀rẹ̀ wọ́n sí ìmáàmù afẹ́wọ̀n yẹn lókun pípọ̀ ṣùgbọ́n àti rí àìmọye ẹ̀rí tí ìgbọ́lá fún ọ̀tún tó wà fún apá kìnìún apá òsì nígbà ìnáwó sọ́sọ́ sọ́sọ́ nígbà ẹnì kọ̀ọ̀kan tí ẹ̀rẹ̀ bàbá gbé lórí ìrọ̀ kọ́mọ tú síwájú rẹ̀ fa iná òun láti rọ́bà nítorí pọ́nmọ̀ bàrẹ̀ ní bá sọ̀rọ̀ lọ wà láàyè ẹni nìyí kó sì má tú sọ́wọ́ òsì rẹ̀ ọwọ́ ọ̀tún rẹ̀ nítorí pé fa iná ìmọ̀lá ìka àmì ìka bẹ̀rẹ̀ kìnìún ọwọ́ ọ̀tún rẹ̀ wọ́n tú sí ọwọ́ òsì bí ọ̀nà kẹ́rẹ̀ sí bẹ̀rẹ̀ òsì àtàníyàwó ẹ̀rí mi tọkọ tọ́yì ṣáájú wọn tó fẹ́ mọ́sálásí sí apá ibi tí ọwọ́ ọ̀tún sáfù mọ́mù ọwà kìí ṣe rọ́ńdọ̀ kò sí ìfẹ́ mọ́sálásí gbà mẹ́rin apá òsì ìlókùn rọ́ńdọ̀ ni àwọn sọ̀hábà gan tá a bá pẹ̀lú àwọn sálàfù radiyallahu rahimahumullah ajma'in ilé ìlú lẹ́nu alimọ́sílẹ̀ nàbàwí mọ́sílẹ̀ sàṣálàm ó ní àwọn mọ̀sẹ̀yà tọ́pọ̀ ara rẹ̀ wípé jẹ́ àmì àríkà zùmánì radiyallahu ta'ala àgbọ̀ annabi sallallahu alaihi wasallam ni man salla fi masjidi àgbẹ̀rin sọ́là àtàn ẹ̀ńbàlẹ̀ kírun fọ́tì kìí ṣe àgbẹ̀rin náà yọ ọgbẹ́ lọ́wọ́ lọ́wọ́ ayẹyẹ yọ torí ìyàtọ̀ kan mẹ́ta sàlàyé ẹ̀ńbàlẹ̀ kírun àgbẹ̀rin sọ́là àtàn ó lè kírun fọ́tì ìrọ̀ látẹ̀fúùtùhù sọ̀lá tún tí ìrùn jẹ̀mọ́ kankan tí ọ̀ fòórù ní mọ́sálásí ní ànábì kutibat lahu bara'atun minal 'adab ọlọ́run kọ́kọ́ pé nínú ẹ tí ń fìyà jẹ lọ́run ẹ̀yọ́ lágbájá ìlú rẹ̀ wà báyìí àwọn ẹni nípa kọ́lì tó jáde láyé kò ní jẹ́mọ́ náà gbogbo wà téèyàn fi máa ní nípa ọlọ́run fọkàn rẹ̀ kó mẹ́ هذا الحديث انس بن وهذا الحديث ثابت عن رسول حديث يفسر هناك شوف هذه àríkọ́ta àwárí àdéhùn in tí ń sọ fún wa ní pé mọ́sálásí ànábì ìrun mélòó 40 tá a bá wá kẹ ìrun 40 yẹn yọ ọmọ ọjọ́ sẹ̀kẹ̀ nígbà tá à ń kí márùn lójúmọ́ àtúnkí márùn lọ́jọ́ kejì àárí 40 ọ̀sẹ̀ kan ṣáà wà bẹ́ẹ̀ sì ni ọlá tí àdìbẹ́sì sáwìí pé yóò máa bá ẹnì tó bá kí irun ọ̀rẹ́ yẹn fọ́tì irun ọ̀rẹ́ yẹn fọ́tì tá a bá gbé e lọ síbi pé ẹ bá kírun kẹmọ́sásí ànábì yóò máa ní one thousand ládá irun yóò máa fún wa ní forty thousand ládá ó ní àbúràínà sọ̀láàdá irun fọ́tì yóò yí ni o forty thousand ládá tá a bá sì dìfáìdì irun forty thousand yóò máa lọ bí ìrun tí ẹnì kan kì fún twenty two years tá a bá wá dá padà síbi ládàtàbí ni yóò tún máa bẹ́ bá kírun jẹ̀ máa tọ́jẹ́ ládàá twenty five times one thousand yóò tún wá ní ọ̀sán sàsàrán yóò máa fún wa ní five hundred fifty thousand years five hundred fifty years ní irun tẹ́lẹ̀ kaba lọ́ọ́ dá kí ní wọ́n sábà sí ibòmí kò clear mọ́sásá àṣàṣálá tí ẹ̀ bá kírun ẹyọ kan bẹ̀ yọ mọ̀ gbàládà one thousand tí ó gbà ń bi mọ́sálásí mi tọ́lọ́bì lọ́wọ́ ní ẹ̀ ń balẹ̀ kírun forty tí jẹ̀mọ́ àkàkọ̀ òfòrú ní mọ́sálásí mi ajẹ́gbẹ̀wọ̀n forty thousand forty thousand bí n sọ pẹ̀lú ládàtẹ́yìn òní tá a bá tó wá gbé lọ bí àkíyèsí pẹ̀lú bí mi ní àgbá kí òun jàmá yóò mọ abẹ́rẹ́ náà twenty five twenty five tẹ́ ń bá sì lọ́dọ̀ nọ́sẹ̀sẹ̀ àṣàṣàlám twenty five thousand times one thousand tàwọn wá fún bẹ́ẹ̀ times forty jáde gègé wọn yóò fún wa ní ìrún five hundred fifty years tẹ́lẹ̀ kọ́ máa dákú mọ́sálásí ìbò mi. ọ̀dà àwọn ọmọ ẹ̀rí rẹ̀ látọ̀kọ̀ nàní tẹ́nu òkun ó wà láwọn kàṣàbọ́lá náà nàbí sàṣàlám mọ́sálásí wo mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam àtúwárí ẹ̀rí mi mi hadith Anas náà wípé ànábì sàṣàlám ní man salla arba'ina yawman ẹ̀ ń bá lè kírun forty days tọ́jẹ́ wípé yúdìríkù àtẹ̀kìbírọ́tà ìkúlá tí sì ń bá tẹ̀kìbírọ́tà ìkúlá lẹ́yìn ìmáàmù rẹ̀ kútìbàtìláwù bàrọ̀ àtàlẹ̀ ó ní àdínábì ní ọlọ́run ọgbọ́ ọkọ̀ fún wípé eléyìí ti bọ́ mi nǹkan méjì náà bàrọ̀ àtúmìnà náà kò ní wọlé lálẹ́kẹ̀ àmà wà bàrọ̀ àtúmìnà nìfà kò sì sì ní kú sí mọ́nà fíkì ẹ̀jẹ̀ àdìsọ̀rọ̀ hadith yele ẹ̀nà òkùnkùn tó àgbẹ̀rẹ̀ táwọn ọmọ ọmọ sísílà bàbá wa Albani nínú dọ̀ífà òní àpèsí kí àdísì kọ̀ọ̀kan sẹ̀kọ́lẹ̀ náà sàṣìlá a tún sì di àgbà àfá táwà jẹ́ ẹ̀yin ọmọ kí ó fún wọn nínú ọmọ hadith wọ́n jẹ́ àmọ̀ wípé in tó fẹsẹ̀ rí lẹ̀ jù ní pé anásù lọ sọ eléyìn ṣùgbọ́n sáà lé fún ní ẹsikúùsì pé kò kú lè sọ wọ́n nígbà tí èkó ní á fi ẹ̀sìn rán àti ara àwọn nǹkan tó gbẹ́rù àrùn sàṣẹ́là wọn ni ẹ̀jẹ̀ àgbà bẹ́ẹ̀ pé ọgbọ́ ìlọ́tọ̀dọ̀ ànábì ni ṣùgbọ́n kó jáde báyìí láti ẹnu ànábì wọlé ànábì ọ̀sọ́ ṣùgbọ́n nínú fàjọ́ ìlú lọ́wọ́ ó náà lọ sí ìgbé tó mú mọ́sáṣí ànábì wà ajẹ́pẹ́lẹ́ àkejì ọkọ̀ ògbó mọ́sálásí mú ìyàtọ̀ tí káàmù bẹ̀rẹ̀ ní pé days mọ́sálásí mi forty ìrún mọ́sálásí àtàsá tó ṣe déédéé oṣù kan forty days ó ṣe déédéé ọjọ́ forty nínú mọ́sálásí mi ebélé ìlà àwọn kan gbẹ́rù lónìí wọ́n lẹ́ ń bá lọ jáde lónìí àkọ́kọ́ ní sọ sálẹ́lú àdìfò ìdí tó jẹ́ mọ́ túsù désàlẹ̀ ìdìbò náà abalẹ̀ agbójọ́ kọ́ ní ọjà rẹ̀ lónìí ọlọ́ bí ìsìn ní ojúmọ́ ọ̀pọ̀lọpọ̀ ọlọ́rẹ́ ní gbọ́ ọmọ lọ ẹgbẹ́ ìdàwó mímọ̀ sí wọ́n sọ̀rọ̀ àdí sọ̀rọ̀ àdí sí alẹ́ni tó yí adé adágún omi ní gbọ́dọ̀ bá sì dàgbó tí ọ̀sán ẹlẹ́kọ̀ọ́ bá jẹ̀ kọ́tẹ́ ewé rẹ̀ inú omi ni wọ́n dà sí ẹ pápájì èkú ewé èkú bẹ̀rẹ̀ ní ọ̀dà pápáàsì tí wọ́n bọ́ ní ọ omi tó dára gbé náà wọ́n máa ní tí wọ́n tó bí bá ń sàn ní àjọ mímọ́ tó sì ń lọ jáde ẹ rí i pé kò ní irú omi tí ọba sì ti sàn yóò máa gùn ní táǹsì wà fún ẹkú wọ́lọ́ọ̀dì wọ́lọ́ tí èèyàn bá lọ rí ká nípa ọ̀rọ̀ àwọn tí wọ́n kí lọ́dọ̀ ànábì àtẹ̀tọ́ kí lọ́dọ̀ àtẹ̀tọ́ kí lọ́dọ̀ wọn nípa ẹni tó lọ́n bá so ń mímọ́ kí ni àwọn nǹkan tó dì àti tó túlẹ̀ tó fi lè fìdí tí ń gbélẹ̀ tí èèyàn ọmọ ìgbélú mi èyí ó rí wípé kéèyàn tó lè jẹwa gbáàsì jáde ń bẹ̀ á kò súnmọ́ kéèyàn jí àwọn ọlọ́run káàfọ̀ tó kókò láti bọ́ ti gbé títí ṣe wọ́n láǹfààní pé kí kí nǹkan ó lè ṣe pé ìgbélẹ̀ ìyá àwọn ọlọ́gbẹ́ sọ̀ríyà tí mo bá lọ sọ̀ríyà ìní kírun fún ìgbélẹ̀ ọ̀sán kírun lẹ́yìn máa mọ̀ mọ́kà ní wọ́n fẹ́ láì tí èèyàn bá gbọ́ ogun táwọn afọ àṣọ rẹ̀ lọ́mọ wípé ẹ bá dé bá òkú tó méjì àwájú ọlọ́run ah! Ah! ó kú sọ́kọ́ lọ́sọ̀ tààrà yóò mọ̀ wá gbó mímọ́ aláìmọ̀tà yóò mọ̀ gbó mímọ́ náà ṣe bá kò rí ni wọ́n lọ wí jáde sọ sọ yìí kí wọ́n sọ pé ọbẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kò ní wọ́n bẹ̀rẹ̀ yọ dà kùnkù tí bá wọ́n dà torí wọ́n kọ́ ni wọ́n sì máa gbé náà ọ̀gá náà máa yà ìgbà sẹ̀ láwọn wọ́n ní kò òun ti máa ń sàwọn ọ̀gá òun kò wò bínú sí mọ́ kọ́kàn pé láìláì náà láì kò bírèkì ẹ̀ wọ́n ní àbáwò ìlú lá ìlàhà mọ́kùnbá sọ pé lá ìlàhà illallah ẹ̀ ṣé kí ló lè lá ìlàhà wà lẹ́wọ̀n mi tó ọgbọ̀n àṣẹjú kò rí torí pé wọ́n prógámù rẹ̀ sílẹ̀ lónìí bí ó ṣe wí tiẹ̀ tí èkó ilá yàṣá àwọn àdéhìí ẹ̀ńtánà bíi wíre bí wọ́n fi sọ ní mọ́sálásí rẹ̀ mẹ́wàá wọ́n sì pé fọ́ọ̀tì ìran nínú wọ́n bá sí ìran ẹ́mbàsì ti rí ṣe ọ̀sẹ̀ kan náà lè ọ̀bà ìjọsẹ̀ kan lọ ṣùgbọ́n èyí tí a ní sùn wí tó kó mọ́sálásí ní ìlú tírísìsì ẹ̀dọ̀dọ̀ àmìlẹ́bì ọ̀fẹsẹ̀ múlẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ agnes ọ̀fẹsẹ̀ múlẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ní bá ṣe pọ̀lọ̀ wọ́n ẹ̀sìn sẹ́nu sùn lè wá wí láti inú ọpọlọ rẹ̀ àwọn afáàlẹ̀ ìjà fún ẹsẹ̀ pé lára tó gbọ́yé látọ̀dọ̀ àdúrà sàṣàrà mi fẹ́ àṣàṣà náà àdí ìfòyẹ ọwọ́ alẹ́nu àlà agbọ́dọ̀ clear pé èntí àdínẹ́bìbìrì èntí àdínẹ́sọ̀sọ̀ ọkùnrin kí ni ó rè gẹ́gbà sí débẹ̀ pàtàkì níbi ọlá tí bẹ fún mọ́sálásí kùbà àbọ̀ amsawa ni wọ́n kọ ka wọ́n náà ní tí wọ́n sá sá sá pé yóò di àwọn ìgbà wọn àti àmì insha Allah ta'ala bákan náà kò sì ní kò ní gbẹ́mìí fáwọn pàdé Allah subhanahu wa ta'ala tí wọ́n bí ìgbà ọ̀run lọ́wọ́ rẹ̀ là ń sọ ọ̀ tí wọ́n bí ìgbà ìrun lọ́wọ́ rẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń lọ tí wọ́n sì ń bábọ̀ gẹ̀gẹ̀ sí ọlọ́run tí wọ́n tó lébi náà torí pé plant belus orí ìsìláàmù ó ní pé ẹ sa àwọn kan díẹ̀ nínú wọn ẹ wá jẹ́ wọn máa gbádùn ìgbádùn ẹ wọn máa fi sáyìn àfọ̀n yòókù gbogbo ẹni tí wọ́n bá yàn 90% ẹni sí ipò tí àwọn mùsùlùmí sọ pé olórí wa ní sọ̀rọ̀ ní gbogbo àgbáyé bí ẹ sì rí mi gbogbo jẹ́rìsà kọ̀ọ̀kan sì ní wà láti ẹ̀ táwọn àkúlà yé jẹ́ àmọ́ lámìgbò ọlọ́run tó àsìkò tó náà sí sẹ́mi kò kéè sọ̀rọ̀ orin ní wí nípa tí àgbẹ̀bì sí pé jáde láyé ní jámúrọ̀ ọmọlẹ́kùn sọ̀rọ̀ náà ẹ dákun ṣé èèyàn ọmọ rìn lọ́tí ìtọ́kà tí ìgbà kọ ọ̀kan èèyàn gbá bọ́ọ̀lù lọ́kọ́ bọ́ọ̀tà yìí sì jubilé ti bọ́ọ̀gbọ́ tí ìfagbára hàn ogun èèyàn sẹ́gẹ́gẹ́ bíi méjìlá mọ́lẹ̀ lẹ́ẹ̀kan náà pé òun ẹ bá ń lókè àwọn ọmọ ó sì lọ lẹ̀ bẹ́ẹ̀. àìmọye mọye mọye èèyàn jẹ́ báyìí nítòsí ṣọ́ọ̀kù ti àrígéètì ó sì tọ́ọ̀nù ni wọ́n gbà látọ́rùn ti pọ̀ ẹlú àwọn oúnjẹ oṣù wọn ó sì mọ̀ pé báyìí ó sì sọ ẹnu ó sì lọ lẹ́nu ó ti kú wọ́n wá ń pè pé kọ́ wá ní géètì wáyé ni ìgbọ̀nú márùn-ún sì sì sí méje ìbẹ̀rẹ̀ dàpọ̀ àbá nítorí bí àlàjẹ́ kan ní ẹ̀sìn tó pè òkú ẹ̀ lọ́lọ́ gbé ewo ní ibi nílẹ̀ wọ́n á súnkọ̀ wọ́n dídọ̀ ní gbọ̀ngàrájì wọn ibi tí kò sí béèyàn sí lè sọ wípé mo fẹ́ gba àtàkọ́ náà jẹ́ wá bá yé ń tọ́sọ padà àti kéèyàn máa tẹ́ kó sì máa ṣe máa gbà fún pé ń tọ́ sọ mi ní yí padà ṣùgbọ́n máa mọ̀ náà ẹsẹ̀ àti kọ́rọ̀ yọ̀ dáhùn ìyẹn lọ fà á tí ó fi jẹ́ pé gbogbo ẹ̀ bá ti pé alásàlàfíì yóò ní pọ́blẹ́mù ìtumọ̀ ẹ̀ ni pé báà jẹ́ inú àkọ́kọ́ ṣe ṣéun bẹ́ẹ̀ lèmi náà sì ṣe ìní yí rẹ̀ padà bẹ́ẹ̀ wà láì àjọ rẹ̀ ayé ṣùgbọ́n irú wọn wọ́n ní lára tọ́pàá ní kìámà tó ní ẹsẹ̀ sọ̀rọ̀ ìdámi wọ́n mọ̀ sọ̀rọ̀ ìdámi èyí ó sì lè tọ́pàá ní kìámà ọlọ́run wà fi àwọn ẹsẹ̀ ńlá ńlá kan yóò mọ̀ pé yà rọ́ bì tó tó ní pé mi mo ní sẹ́ hánà lè ha dà bó mo sì ní ní ìṣiṣẹ́ ìṣerúṣẹ́ yìí ọlọ́run tí ọba kò kó in tí lágbájá sọ ń parẹ́ láì dá lẹ́yìn tí ó rí bẹ́ẹ̀ tá a mú un sẹ́yìn rẹ̀ níta bọ́ fi sí i lóbi jẹ́ pé ó ṣòro kẹ́ ẹ tó rá láì nìkan àtẹ tó rá láì nìkan kan kọ́ bá wọn àfárá ní kí a mọ̀ wàláyé torí ó pa ìgbésí ayé rẹ ti ilé àfárá ní ọkùnrin tó pé sẹ́ẹ̀tì ẹ̀ gbọ́ pé ìyàwó sáà tó lóyún àbí àwọn ọmọdé ọmọdé ló ń bẹ̀ kéré sí ìgbà ọlọ́run yẹn o bóyá ní bá ah ṣe ẹgbẹ́ òfin ah wọ́n lè lè ti rán lápá lẹ́sẹ̀ lẹ́sẹ̀ yẹn gan kódà ó ti nàbọ̀ kú ẹ̀mí wọn ní ó sì gbé nítorí wípé káwọn èèyàn mọ́ bàbá wọn lálùkì àmẹ́lẹ̀ àwọn mọ̀ àti rí ẹ̀rí kan àṣà ìrẹ̀ kan aláìkejì àṣà ìrẹ̀ báyìí àtúwárà fi ìkìsí kí la wá fẹ́ jọ láàrin méjèèjì àkọ́kọ́ mọ́sílẹ̀ sọ̀sọ́lá mọ́sálásí ìgbà ni ààyè ọ̀wọ́ ni ààyè ńlá ni ṣùgbọ́n ìjẹ́sà ń pàkíyèsí wá sí òun ni ìbọ̀wọ̀ fún tọ́rọ̀ ń bábá bí ọ̀wọ̀ fún àwọn àti ní pẹ́mi náà fẹ́ sọ kòkòrò ìní ládá yẹn àwa lọ ilé ọ̀nà mẹ́kà àkọ́kọ́ ká mú fọ́wọ́ ní ìrànlọ́ mẹ́kà mẹ́kà ní sí ájì wa kò sí mẹ́dínà àlọ́ mẹ́kà mẹ́dínà kò ní ájì ẹgbẹ́ ó ń tọ̀ lẹ́rìí wa Jacó Baribão. É, qui ont tí wọ́n wà lọ́pọ̀lọpọ̀ sí máa ń ṣe wọ́n àtún sún bí bí nǹkan fẹ́ tó bí ìlàjì ẹsẹ̀ bàtà wípé kí wọ́n mọ̀ sá no tó bá jẹ́ pé kò sí ẹ̀wọ́ láti bá wọn ẹ̀ẹ́dọ̀ wà sáfù tẹ́ ẹ tí wọ́n ìlú ọ̀kẹ́ tí ò lè dá wọn mú wọn àgbàdo máa ń kú sàánú tẹ kú tẹ̀lé ẹlẹ́ẹ̀kẹrin oníwájú màmù ṣùgbọ́n káwọn rẹ̀ kí wájú màmù kí ni hukumu ọ̀hún الأول من فجر المسألة وله فيها ثلاثة أقوال أرمتني أو أفعل القول الأول تصح الصلاة مطلقا èèyàn ilẹ̀ yìí máa mọ ọ̀rẹ́ yẹn lọ́wọ́ tó ọ̀yàwó oṣù ọ̀kànlá ọ̀tọ̀ wájú ni irú ẹ̀ dá ṣùgbọ́n àti ẹkùn sọ ó ń lọ̀rọ̀ tó báyìí jù ní mẹ́jáde ìkẹ́kẹ́sà ìṣẹ́ni àgbàgbà tí yóò sá dẹ̀rùn ó ń sì ní al-qawl al-mashhur inda Shafi'iyya qadiman ó ní àwọn tí mọ́mọ́ ṣáfì kọ́kọ́ wà lórí ẹ̀ tí wọ́n ní ìmọ̀mọ́ wà lórí ọ̀rọ̀ qadiman ó ti wà lórí ẹ̀ nígbà yẹn lọ́wọ́ tó kò tí ẹ̀ ráyè kò sì sí bó mi tí wọ́n ti kírun yá agbó owó kírun tá kọ́ ọ̀sẹ̀ kírun ní òun nírun ó ní Abu Hanifa ibẹ̀ yẹn lọ òun sì ní al-qawl al-jadid ìdá ni mọ́mí Shafi'i òun tí mọ́mí Shafi'i sọ kẹ́ òun náà sì ní ibi tí mọ́mí Ahmed nípínlẹ̀ wal-qawl al-thalith ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta wípé sọ́hàtì sọ́láàtì lè tó dùn yín bí dọ̀wọ́rọ̀ irun yẹn ní àlàáfíà tó bá jẹ́ pé bọ̀ wúrọ̀ ni wọ́n ní sẹ̀ lẹ́nu wọ́n ní àlẹ́nu wọ́n ní kílẹ̀ rẹ̀ wọ́n lè rí àwọn ní hadith abdul abbas radiyallahu ta'ala anhu ọ̀rọ̀mà inda ziyaratihi khalatahu maimuna zawji rasulillahi sallallahu alaihi wasallam ọba aṣọ ọ̀dọ́ àǹtí màmá rẹ̀ jẹ́ ń pè màmá náà ní maimuna àwọn jẹ́yàwó fún ànábì sọ̀rọ̀ sálà hamsa wà ní lóhùn ọba ẹ̀kẹ́ o abúlé náà bá sí náà òní ọba sálù àdé jẹ́ ń bára bí kí o ọ wá wò pé mo ní àdúgbò sí bẹ́ẹ̀ kí n bí igbó lọ́wọ́ fún ànábì tó bá wọn láti sẹ́mọ̀ wọn máa pé mo bá nàbí àkóso ayé èmi kan ti sílẹ̀ ọkọ̀ yìí kó wá ní pẹ́ wá dúró ní ọwọ́ òsì ànábì kí ànábì ò lè wà ní ọ̀pọ̀ títí ẹ̀ sábà kùtù sí ìdọ́sìn rẹ̀ ìlú ọ̀fà tó jẹ́ pé àwọn ará àjọ abẹ́bẹ̀ àgbáàsì lẹ́yìn tó fi ẹsẹ̀ múlẹ̀ dùn wípé nígbà tí àdínẹ́bí papòdà èló di ọmọ ìtìláfù mẹ́rù àwọn àfọ́ òní hadithi àtàwọn àfọ́ àti wọ́n máa kọ́tà àwọn ń tàn mú 13 àwọn fúlàní sí mú 15 15 years ló jẹ́ tá a bá wá wọ táìmù tí wá ń kíwì ọmọ orílẹ̀-èdè àjẹ́ táìmù sì lọ́dún mẹ́wàá ní Mẹ́dínà náà kò tètè wà mẹ́tìmẹ́ntì ẹ̀tọ́ wà pẹ̀lú bàbá rẹ̀ Abbas ọpẹ́ tó dùn wá sí Mẹ́dínà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ á rí wípé gbogbo ọdún rẹ̀ láàrin twelve sí ten lọ́wọ́ nígbà náà wọ́n máa ń nílà káyè bọ́ǹgbà náà nítorí wípé àwọn òbí wọn èjì ìjẹkújẹ wọn èsì ìfún ọmọ náà ní ìjẹkújẹ ẹ̀jẹ̀ àwọn mùsùlùmí ń táwà lè gbàgbọ́ pọ̀ o pé tí èsì mùsùlùmí ò ní gbàgbọ́ àwọn tí wọ́n gbà wípé báwọn ṣe rí ńlá yé àwọn rí èmi mi ilé mọ́sáìsì mo kàwé wọ́n á ní ìgbà wò máa máa wọ́n náà ni ẹ̀yìn sáìsì ju ọ̀nà ọgbà tó lọ́wọ́ ọgbà kò lè yé kéde gbogbo ní ìbára láyé iná máa kù tí ìtò min ilmi indi yóò ní agbára mi mẹ́ni yóò lọ fọ́nrọ́ sọ̀rọ̀ ọ̀run tọ́ba rí mi tó bá sí ọ̀nà ọ̀lú wà nígbà tó lé di tí mo dà yìí ọlọ́run ló wá jẹ́ dà dogmatism ọlọ́run ló jẹ́ nígbà kí ọlọ́run tí bá sọ̀kalẹ̀ tó lè dà táyé òjò sọ̀kalẹ̀ ebi ń gbà àlàáfíà wà ìní ìrọ́dà tẹ̀lé kò ní yé kékeré o ló fi jẹ́ pé ọlọ́run ní gbogbo ẹ̀ ń bá ń bá kékeré dà nǹkan pọ̀ láì wẹ̀yìn yóò sùn kẹ́yìn wọ́n ti sáàpù lásán náà wàláì ẹkún yóò sùn kẹ́yìn nígbà tó ń bá yàn ṣe ń tí ọ̀mọ ti ń pè lára mu ibi tó ń wọ̀ fẹ́rẹ́ òkú ọmọ ń tí ọ̀bá ti fẹ́ ẹni ọ̀fẹ́ fún rẹ̀ ibi bá ń fẹ́ kí n ṣe é lọ́rùn. àwa ń bọ̀. alisa sara wa mú abdul abba ó ti ń kírun lọ àdúrà ah, tèmi ó sì ń kírun lọ àbí wa mú orí ẹ̀ báyìí láti ọwọ́ sàlámì àbí ìwà dàpadà báyìí sí àwọn àfáà ní nígbàtí àkírun tán èyí tó ti bá nàbí kì bá lọ́wọ́ sí ànábì ànábì ò ní ọ̀dà padà òdìmú ẹlẹ́ẹ̀kejì ìbéèrè wá wá wípé ẹni tí ń bọ̀ ń bọ̀ ń bọ̀ sí mọ́sálásí ọ̀fẹ́ kírun gbogbo ẹ̀yìn máàmù ti dí kò sí ní kẹ̀kẹ́ ló ti lè tò lẹ́yìn máàmù rẹ̀ ìwájú nìkan ìlà àyè kù sí àbí àyè tí ẹ̀ lẹ́yìn máàmù ṣùgbọ́n kọ́sọ̀kọ́tọ̀ ọ̀sọ̀rọ̀ tó ti gbàdé bẹ́ẹ̀ sẹ̀kúmọ́sẹ̀ ìjọ ẹ̀dì àyè ń bẹ́yìn máàmù àyè ní rẹ̀ rìn ṣùgbọ́n gbogbo bíi tí ẹ̀ kọjá kọ̀ sáyè kò ti di wọn ni sọ́hàtì sọ̀lá àti òun ìgbẹ́ pẹ̀lú excuse yẹn ìrun rẹ̀ dáa níwájú ọlọ́run kára kọ́ máa kí wájú máa mọ́sálà wá dé pé káàsì mistake o gàgà ọwọ́ àwájú wọn tí ọ̀rọ̀ wá sí gàgà wájú wọn kọ́ ìwò mọ́mù rẹ̀ lọ ìmọ̀mù wà lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n kò síbi tó lè gbà ìrọ̀ ẹ̀ náà tó lálàáfíà gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé ọmọlàlá àfihàn wọ́n lè rọ̀ ta ni ẹni tí ń kírun lẹ́yìn ìmáàmù tí gàgà sí ìbẹ̀rẹ̀ àyà méjèèjì lápapọ̀ nísìn gbogbo bíi ti di àrẹ̀ sí kìjìmá náà ká wá ní ọ̀fẹ́ kìjìmá wọ́n wá tó lọ́wọ́ gbà wọn kìjìmá. apá kan àwọn àfa àwọn mùsùlùmí rọ̀ tó wà wípé tó ń tọ̀ bá ti lè máa rí màámù ìrù ẹ̀ lálàáfíà bí òru bí òru màámù ìrù ẹ̀ lálàáfíà. wọ́n ní sáfù so mọ́ra wọn èyí ò bá tún bí mọ́sálà mi wọ́n ní mọ́sálà mi tí sáfù bá gé ńkọ́ lápẹẹrẹ títì gbá àwọn ọmọ kọjá ọ̀nà gbá àwọn ọmọ kọjá ibi mọ́tò tí ń dúró àwọn èèyàn ṣùgbọ́n tí àwọn àwọn àtúntò sáfù mi kò sí àyè mímọ̀ àbí wọ́n tún lọ rè bẹ̀rẹ̀ ní tàbí tàwásítọ̀tọ̀ bẹ̀yìn lọ́mọ báhà omi gbà àwọn ọmọ kọjá kò sí bí ẹsẹ̀ bẹ́ẹ̀ fọ̀ pé odò mọ́ kò sáyè kamọ́ àwọn ẹ̀rẹ́ tètè bí odò ní ṣùgbọ́n bí káyè kù sí àtúntò ibi ìní ìdáàbò wọn lọ́wọ́ àfa àwọn kan sọ wípé ìrun wọn lálàáfíà ṣùgbọ́n pẹ̀lú òògùn ọlọ́run ìrun lálàáfíà fattaqullaha mastata'tum ìbẹ̀rù tí mo ní ẹ bẹ̀rù ìní ọlọ́run wa gbogbo bílẹ̀ bá ṣe fún ma yé tó ẹ sábà bẹ̀rù mi ìṣúná bábara yìí ṣe máa nù iná fi sọ pé má máa tú ayé àtùkùtù kéèyàn má jí àwájú ọlọ́run wọn ni ah, ọlọ́run ti ní fattaqullaha mastata'tum oníṣ lọ́wọ́ ọ́ àyàwó rẹ̀ sínú yàrá kẹlẹ́ ẹ̀ àwọn ọmọ rẹ̀ tí bá lọ léwẹ̀ tí nígbà tí lọ léwẹ̀ fàdákùnrin àmọ́síkà èmi ti ṣe tọ́lọ̀ rán mi tọ́lọ̀ bá gbà mí láyé ìdìbà ìlọ ọ̀sẹ̀ tí ọmọ rẹ̀ lẹ́yìn àmì yóò lọ léwẹ̀ yóò máa ká sọ̀rọ̀ léwẹ̀ fàdákùnrin àmọ́síkà tọ́tù awakọ̀ lábẹ́ ẹ̀bẹ́ mas'ala mi wá jẹ́ jáde kí mas'ala anábìsọ̀ kọ̀ọ̀kan àlọ́sọ́lá لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد أي ما قب كما بيري أجوكالي أي فلوس مسلاسي متى المسجد الحرام مسجد مكة ومسجد هذا المسجد النبي ومسجد ومسجد إيليا أي بيت المقدس هذا مسجد بني فلسطين mọ́sálásí wa ni ànábì mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yìí èèyàn máa kó bá ká gbọ̀n lọ ṣùgbọ́n alimustathna minhu mahduf tó bá ti wá rí bá kí ni jẹ́ kọ̀ dárọ́ ṣé ààmù ni ó jẹ ní àbífọ́s ìtumọ̀ ààmù wípé ṣé n ta lọ rèé wọ́n di ọ̀pọ̀lọpọ̀ kẹtọ́ lẹ́tọ̀ nínú ẹ̀sìn wa àdébí òsì lè sọ́bà kí lè ní wa kéèyàn ò gbéra nílé rẹ̀ pé mo fẹ́ lọ Amẹ́ríkà wọ́n ti lẹ́tọ̀ sí mo ti ẹ̀fẹ́ lọ rèé wo èkó ọlọ́mọba káàkiri orílẹ̀ kéèyàn ò sì ń ṣọ́ọ̀bù sọ́fà kódà kọ́ lọ́wọ́ mílíọ̀nù náírà yọ ọ̀gbàlá lọ́dọọdọ kèé ṣe kí ni o kèé ṣe àpà sáà ní tó bá kẹ̀gbẹ́ ní ta ní ìdìtì àná ọlọ́sọ̀ wípé àrùn tó fi lẹ́nu ṣètọ́ afalam yasiru fil ardh فتكون لهم قلوب يعقلون بها او اذان يسمعون بها فانها لا تعمل القلوب ولكن ولكن فانها لا تعمل الابصار ولكن تعمل القلوب التي في الصدور قالوا ان يموني كاكيو لله ewòye ìní ń pè ní sábàbù ìtìbá kéèyàn kẹ́ òwòye sábàbù tó lọ́n ti ṣe lórílẹ̀ ọlọ́run náà ti pàkà rẹ kí ni ń ṣẹlẹ̀ kéèyàn lọ nílò ọba wọn. bákan náà ọlọ́run ṣe lẹ́kọ̀ọ́ fún wa kéèyàn ò ṣe ìṣáàrù sáfà ìtìyàrọ̀ kéèyàn ò ṣe ìrìn àjò lọ sórílẹ̀ torí pé òun fẹ́ ah màá dẹ̀ lọ sí bangkok o lọ́sẹ̀ tí gbọ́dọ̀ ah àwọn fẹ́ ìwọ ni o kẹ́sì wá sí ìrìn àjò mọ́sáàsì mẹ́ta ìpínlẹ̀ yẹn sí àdínkù ọlọ́run sọ̀rọ̀ kan wípé wà á ọ̀run náà yẹ́bùdú ìbùnà fìlà àwọn èkí wọ́n máa ṣe yẹ́bùdú ìbùnà fìlà ni o á bákan náà sáfàrò a máa jẹ́ nìtọ́lá bí ẹ̀mí kéèyàn fẹ́ fi wáyé mà ká má wulẹ̀ lọ sínú hadithu táwọn sọ wípé yóò ṣíkú àyẹ̀dọ̀bà nẹ́sà agbára ìdíbùnì ká má lọ bẹ̀ ká tún lọ ọmọ kùrán náà ọlọ́run sọ wípé ànábì mọ́sá ni la àbúrọ́hù ìnìyẹn ní kó máa báyìí àjò ìlọrin hátà àbúrò tọ́mẹ́tì rà àgbà rẹ̀ títí tí ìgbẹ́gbẹ́ méjì ti pàdé jẹ́jú ẹ̀ fún mi aw amdiya hukuba hukubu lè dé labawa a máa túmọ̀ eighty years hukuba a máa túmọ̀ forty years imú a máa túmọ̀ hundred years aw amdiya hukuba tí n bá wá rìn lọ tí n débi tí ẹ dúró fún mi pé ti pàdé ẹ tí mo fẹ́ lọ kí ó lọ́dọ̀ rẹ̀ kọ́dà kìíní yẹn ó gbà mí forty years kó tún pọ̀ nǹkan ṣàkóso eighty years kó kò ní ti àkóso hundred years ní padà lé àti tí n bá tó débi mọ́ lọ lọ́kùnrin pàdé mi lẹ́lẹ́ ọlọ́ àjáza kéèyàn ò sì ní ṣọ́ọ̀ sábà ajẹ́ wípé a padà sí ní kọ́ńdà àpìlẹ̀ wípé láyẹ̀ kúrú ní mùsùlùmí ilá mi ń jísì mùsùlùmí láyẹ̀ kúrú ní mùsùlùmí mi ilá mi ń jísì mùsùlùmí tí ń bá sọ pé àyàfi kan nínú nǹkan tó pọ̀ nínú ọ̀ràn tí a ti sàyàfi náà àyàfi ọ̀dọ̀ kí n túmọ̀ ọ̀rọ̀ lápẹ̀rẹ̀ àìmọ́ sáfárù kan dìde àìmọ́ gbé dìde lọ bìkan láyé tọ́lẹ́tọ̀ àyàfi mọ́sálásí mẹ́ta ìdá kí ní àtúrí ẹ̀ sọ pé àìgbéga lórí ilé kí ni a máa ṣe mọ́sálásí lákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀rẹ̀ a máa kírun a jẹ́ pé èèwọ̀ ni kẹ́mi kò bí gbàdàgbà kó ní akọ́ni ẹ̀ mo ní àdúrà lọ́dún tí mo fẹ́ lọ sí ní mọ́sálásí Àbújá mi ò fẹ́ gbólẹ̀ sí ìyàtọ̀ ń bẹ láàrin inú ọ̀dọ́n tó lóun fẹ́ lọ sí ìtìkáfù mọ́sálásí Àbújá ẹ má jìká mi ò dá wà ẹ ń bá gbàgbé pé ìtìkáàfù tó mọ́sálásí mẹ́ta yẹn ti máa ṣe oṣù mọ́ṣíkìlà ní ọ̀rẹ́ ara ìtẹ́ mú mọ́sálásí ẹ ń bá sì gbàgbé pé oṣù tó àti lè ṣe oṣù mọ́ṣíkìlà òun ló sì jẹ́ ọ̀rọ̀ tọ́tẹ tọ́ fẹsẹ̀ mọ́lẹ̀ jù insha Allah ta'ala bákan náà ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ń da ìgboro pẹ̀lú máa ní ọ̀rọ̀ máa fà kan wáyé yẹn kéèyàn ò gbé àfáà sípò pé àfáà báyìí kò lè ṣe mistake nàìjíríà níta bàbá ìbísọ̀ wáyé kò lè ṣe mistake ìwà máa fi ẹ̀sìn mi ju ẹ̀sìn àfáwọn kódà kẹ́lẹ̀ kó bò rí nǹkan mi ìgbà ìní ọ̀rọ̀ bàbá ni bá ní àtọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tí wọn ò kírù tí ẹ lera wọn àwọn ó ń wá pé àfáà òun fi máa dìfẹ́ǹdì ìfẹ́ ẹnu mi tásìlì mi ò fi ní tú pé mo yé ṣe àfá ṣe bá àgbà ni ọ̀sán bẹ́ẹ̀ sì ni gbogbo ọjà tọ́lọ́run bá ti polówó gbogbo ayé ní ọ̀fẹ́ yìí náà ṣe ẹ̀kọ́ lọ́wọ́ sọ àbá nìyọ yọ àbá abẹ́ yẹ bí ó kọ́ láti lẹ́yìn náà bàbá sí kíkà ìgbéga ẹ̀yìn náà ẹ̀yìn náà wọ́n náà ni pàtó àtẹ́lẹ̀ wà náà bí ẹ̀náwó sí fún kálukú òkè ẹ̀lẹ́wọ̀ táyì nítorí afá ló lọ́wọ́ rẹ̀ àpapọ̀ òṣìṣọ́ pàtẹ́ wà náà nìyẹn gbogbo ẹni ìnáwó fáfá ìyá àtẹ́lẹ̀ ọ̀nsoru ilé ní bàgà ànábì mẹ́mẹ́ jìnnà ní asisi àwọn oṣù mẹ́rin wọn àwọn afọwọ́sí àtẹ́lẹwọ́ tọ́ba ní àtẹ́lẹwọ́ mi yẹn náwó sí ẹ̀fẹ̀ ṣùgbọ́n kò ní ọjà tó lọ́n polówó ó ní ànábì yóò sì ta yá àfi ànábì polówó ọjà tiẹ̀ náà kó ló lè ta ìsísí táwọn ìmọ̀ ẹ̀sìn wọn. ọ̀dà àwọn sàṣà àwọn wá sọ̀rọ̀ àyè báyìí àwa àtìgbọ̀ yé pé irú rẹ̀ tí a máa ṣe mọ́sálásí ilẹ̀ èèyàn ọgbọ́dọ̀ ṣe ìṣáhùn sáfà kéèyàn sọ pé ah mọ́sálásí àlóríyà èdè sinafila kan tí mo fẹ́ mo fẹ́ sinafila sí mọ́sálásí mẹ́ta ilẹ̀ yẹn lè sọ pé kí n lọ kí ọ̀run bí fọlọ́sọ̀ tààrà táyì lọ́wọ́ kí n lọ ọbẹ̀ náà níbi ààyè ìgbà ni wọ́n. mọ́sálásí wo mọ́sálásí mẹ́kà yìí mọ́sálásí haram mọ́sálásí àdáni àti mọ́sálásí tí ń bẹ ní Palestine. jàmáà sí ọ̀rọ̀ Palestine àwọn kan lọ́kà gbogbo wa lọ́kà náà gbogbo wa táwọn wá ń dá a lé tá ń dá a lé ìdáalé ọ̀sán wípé gbígbóná rẹ̀ gbígbóná rẹ̀ lẹ́mìí tiwa ojú tẹ̀lé bí ti ń parí ó kìlọ̀ jọba ìjà kìsára wọn ní táwọn kan fi ń gbá àwọn èèyàn nísìn kò ní aksọ wọn náà fẹ́ lọ gba aksọ wọn ti sọ sọ sọ sọ sọ sọ sọ wọn wá sọ di aksọ aksọ dé lọ́dọọdún wọ́n máa wá kó àwọn orin kan tí ẹ pé tí àbá ní ìtìpọ̀ ọdún ẹ̀ kìí mùsùlùmí mọ́ tó bá dẹ̀tọ̀ pé ti mẹ́nu orin wọn tí bá kàn kọ́ lásán aláìmọ̀ kankan tí wọ́n jẹ́ rọ́tìrọ́tì níwájú ọlọ́run èló tó wọ́n jẹ ẹni ẹ̀yìn nínú rúmọ̀ ìlú ọ̀jẹ̀ tí ọba dẹ̀tọ̀ pé ti mẹ́nu orin wọn. ayú bídà o ayú bídà ẹ bá ní wá ayú bí lọ kọ́ ààyè bídá wọ́n ma pẹ̀lú àti bídí níjọ àṣọ́lẹ̀ ààyè bídá jẹ̀mọ́ àlìsìtìgọ́fà bímán bìlá ẹ̀sìn ń kírun jojúmọ́ ẹ̀ máa pé ìyáka ní abudu wá ìyáka ní sẹ̀rí ha wẹ́lẹ̀ kẹ̀kọ́ kọ́ náà lọ ilẹ̀ ìlànà sí ọ̀rọ̀ ìlànà wọn lọ sí ẹ̀sìn pé iná ló sún náà wà jẹ̀mọ́ ẹ kí ìsára o gbogbo ẹ̀ ń bá ti kúrò ní mẹ́lẹ́jọ́ àdábì yọ wà nǹkan kankan nǹkan ni ọmọ wa kúrò náà jojúmọ́ tẹ́lẹ̀ dé ìmọ̀ pé àṣejù lè léyìí torí pé ní èkó ayé tẹ̀lé ìgbòho jáde ìrànwọ́ wọ́n máa wá tuntun wọ́n máa tuntun wọ́n máa tuntun títí títáyé rẹ̀ ò gá nígbà tí kí ní náà ọ̀pọ̀ tí ojúmọ́ náà ni wọ́n jẹ tààrùn ló máa sọ wọ́n wá tó ọ̀pọ̀ ẹ̀ǹkọrin ẹ̀ǹkọrin tí ò sì mú ẹ̀sìn níbi ẹ̀ tí wọ́n ń parí action ká ní ẹbánigba tó gbèsè lọ́wọ́ wú nísàǹkẹrẹ lọ́wọ́ wọ́n sì bí ìlú yóò tó bí ń pọ̀ mi wọ́n wá tọ́ ọkọ̀ wọ́n sà tọ́ ọkọ̀ wọ́n tẹ̀ tẹ̀ máa yẹ́s ẹni tí muslim jìmọ́ wàlẹ́ ìdánwò kan ní àná mọ́sálásí wa ni ṣùgbọ́n àná mi ní mọ́sálásí bẹ́ẹ̀ táyì ò nìkan ilé yẹn máa kó gbá tágbọ̀n láti lọ rèé fine àwọn àbọ̀ mọ́sà sálàm kò wá gbé gẹ́gẹ́ o insha Allah lọ́mẹjọ á tú ọ̀rọ̀ balẹ̀ lórí ọgbà nẹ́bí sallallahu alaihi wasallam sàrí ànẹ́bí àwọn kan ní ibi sàrí ànẹ́bí lọ́wọ́ àwọn mọ́sálásí ń bẹ́ẹ̀ mọ́sálásí kò sì sí níjọ́ wọ́n sọ dìbà òun ta ló pè nínú ọ̀sọ̀ hábà bó ṣe fọwọ́ kà ẹn tí ò sí èmi jìnnà rẹ̀ kò ní jáde òun nígbà pèlá jẹ́bẹ́ mẹ́tìlẹ̀ jẹ́nà ṣùgbọ́n gbogbo òyìn á tùpalẹ̀ báyìí tẹ́lẹ̀ yẹn pẹ́ fẹ́ tàbí sáka pẹ̀lú àwọn ẹ̀yìn tábà wá tùpalẹ̀ á wà sọ àdáàbò sí àrọ̀ ṣùgbọ́n gbèdéke wa ti rún òun ọ̀rọ̀ òní ó sì fi rọ́ọ̀mù àfa àwọn àgbà ibùdókè ìgbéyàwó tó lọ́wọ́ tààlà ó sì jẹ́ mọ́sálà tó yẹ pé àwọn àfa àwọn farabalẹ̀ sálàyé ẹ̀ kọ́kọ́ wọ́n mọ́sálásí náà kí ní àtòrí àpọ́sálásí ìbádà ajẹ́ wípé ẹ ń pa lọ sí ziyarọ̀ mọ́sálásí ànábì yóò sàlámà sí ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ bẹ́ẹ̀kọ́ ìdá sọ́pìnlẹ̀ gàzà nú ẹ̀sìn wáyé kéèyàn ògbéra lé pọ́ǹfẹ́ lọ rí mẹ́sàárì kan wọ̀ ziyarọ̀ tó kù náà ọjà zàdúrẹ́sìn kùsùsùn nàlà àǹbìyà ṣùgbọ́n tá a bá ní àwọn ànábì ọ̀lọ́ àgbọ̀ kí sì là máa ṣe tá a bá wà bẹ́ẹ̀ gbogbo nǹkan tí ṣẹ̀ríà tó pàmí tó tí tó bá mi mú pàmí ṣẹ̀wà lórí ẹ̀ bẹ́ẹ̀ náà lè sùn náà dá sí i ṣùgbọ́n wọn orí pé sùn ti dá sí òun àwọn kan tún bẹ́ẹ̀ máa lù sùn náà tí wọ́n mọ̀ pé ah ẹ mọ̀ sọ̀rọ̀ ọ̀gbẹ̀gbẹ̀ yẹn o ah kí ni ọ̀nà rẹ̀ bẹ̀ sàrẹ̀ o ní ìyẹn tí ẹ mọ̀ sọ kò sí lọ́ọ̀sì torí pé ohun gbogbo tó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ hàn sí ní tí máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ah, nígbò làwọn èèyàn wà nínú sáfẹ́sì tí a bá yẹ kó aa kò sí náà lóde náà wà kò sí ọ́ sàlàyé ni àlàyé ni ó jò yá wò yẹ ẹ kọ́ńtù náà háyìí tukùmá ń ziyá fún kúrò èmi mo ní ẹ̀ gbọ́dọ̀ lórí ibẹ̀ sàré wò mo ti yọ̀ǹda fún yín báyìí fasòwò ha ẹ lórí ibẹ̀ ibẹ̀ sàré wò fa ìnà tùdá kiri àkìrọ̀ torí sàré àmọ́ déèyàn rántí ọ̀run kò sí tàbá ti lọ sí akẹ́lé náà ah, ah, àmọ́ ní ti pẹ́ ẹ̀tún mùsàlùmí lè ti pọ̀ sí níjú ìlà sì wá sí ọ̀rẹ́ wa kan bí o à ń sin òkú kan lọ níjọ kan ẹnì kan bẹ lẹ́gbẹ̀ẹ́ wa àwùsá ni ọlọ́run mẹ́tì kọ́ ọ̀rọ̀ ìdáhùn lẹ́lẹ́ lẹ́nì kan wá gbé ah, àbúrò mọ̀ ọ́n kù wòye àná ibi tán sísè ẹ̀ka kọ̀ọ̀kọ̀ wa kò tí ẹ̀ gbá ni kò tí ẹ̀ náà sọ kò tí ẹ̀ tá kọ́ mọ́ kú fún yàn iná ni àwọn àgbàlagbà pé wà lẹ́yìn tí ọba sẹ̀rẹ̀ sí òlè mà wọ́n ní ọlọ́gbọ́n fi mú ọmọdé wa wà láì náà ni bọ́ọ̀ ìgbà lọ́wọ́ eléyìí sọ̀rọ̀ pẹ̀lú ìmọ̀ẹ́ni ìwà sọ̀rọ̀ pẹ̀lú ìbarata ìwà ń jọ́nu àbò nítorí fún apá yìí yá àwọn ń bọ̀ ṣùgbọ́n àwọn àfa àjọ yẹ wa kẹ́mà sọ̀rọ̀ àbìdá nìkan ìmọ̀mù àbìdí ìmọ̀mù mọ́kùtìríà àwọn àfa àwọn àfa ìmọ̀bìnrin àwọn aṣọ̀rọ̀ hàn pé láàrin ìmọ̀ tọ́lọ́ ṣe fún ànínábì láàrin olùrọ̀ fòfin àwùjọ kọ́kùnrin náà di yín bí tàwátò wọ́n bí ìjìmá ilẹ̀ àkọ́kùnrin náà di yín náà Muhammad sọ́sọ́ ní gbogbo orí àyè lónìí wọn ò mọ̀sàárì ànínábì ọlọ́run kan tó sì dájú tó jẹ́ pé ẹ̀gbà wá rẹ̀ àwọn ẹ̀ ń gbà wọ́n gbà gbà tí gbogbo ayé mà tí Do síbi kankan tí ó sì yé mi kí n rẹ́ni bọ́ọ̀lù kùsà ní àlẹ́ mi lọ́la yé lónìí sọ́kọ̀ bá àlọ́ sọ́lá. ọ̀kan náà wà fáwà ọmọ mi sọ̀rọ̀ ní àfọ̀ wọ́n ní pàtàkì wà kékeré àfọ̀ àwọn ọmọ mú àwọn lọ sí wáṣíkà àwọn adé abúlé kan àwọn abúlé kún ní wọ́n ń wo àwọn àfọ̀ àwọn pé káàmù tiẹ̀ gbadáwà káàmù gbé wáyé káàmù ẹmọ sí tọ́lọ́rùn ó nà fáwọn wo tí wọ́n bá sí àádọ́gbọ́n sí dáwà ilé wọn àti kéré gbà náà afáyẹ ń sọ pa pé kéèyàn ọmọ sọ̀rọ̀ tó lọ sọ̀rọ̀ kọ́ má sì lo ìparata kọ́ sá kọ́ má di pé òun náà tó fàṣẹ àgẹ̀rẹ̀ ó nà fáwọn ní wo yára lè ó nà sára bí ilẹ̀ nítorí sàlàyé ẹ̀ bá dé ìplọ́tì ọba fẹ́ǹsì tọ́ba kéde fáwọn aráàlú pé òun súnmọ̀ júmọ́ ọlọ́sàájú ọ̀pọ̀ yìí pé ibi ẹ̀sìn àbúrò lọ́rọ̀ sí náà olùbàrà ni ìyẹn bá wọ́n bẹ tọ́ ibi bá sí àfọ ọmọ sí wáàsí lọ gbogbo máa ń tọ́ gbogbo máa ń gbọ́ wáàsí àfọ bẹ́ẹ̀ ló kó yẹ dúró bẹ́ẹ̀ pé ìlú ọlọ́pàá fún ìjọ ó ìsàlẹ̀ ìlú náà nínú àdìsí tó gbó ó bá gbọ́ lọ ó ní kọ́ ọ̀pẹ́ títí títí títí títí títí àwọn sáàgbè dáwà kó mẹ̀sùn tó gbogbo àwọn yẹn gba dáwà wọn ó nígbà tó wà á dàgbà tó bí àwọn ìrẹsì ń kura bẹ́ẹ̀ pẹ̀ ẹlòmíì bu ẹ̀pẹ́ bẹ́ẹ̀ jẹ kúrò wọn ní à mo mọ̀ pẹ̀lẹ́ bí ẹ̀jẹ̀ ní ìpìlẹ̀ wúlẹ̀ mọ̀ nínú ọ̀tún náà tó lọ́kọ́jọ́ máa kí o kò wá sẹ̀lẹ̀ àfa òní ẹ̀ ẹ̀jẹ̀ àpúpọ̀ ní ìpìlẹ̀ yẹn pa pẹ̀lú tó wù ẹ̀ sọ pé máa wúlò mọ̀ pẹ̀lẹ́ àfa lọ́ra lẹ́yìn nǹkan báyìí báyìí lọ sọ dédìí ẹ̀ ọ̀là wò lè súnmọ́ bẹ́ẹ̀ tí ẹ bẹ ẹ jẹ́wọ́ pé kí ni fún òní gbà àkọ́kọ́ mo sì nápa ẹ wá wo tí àlàbà yẹn ti bí kéèyàn bàgíìsù tó gbéyàmọ́ ni ìyípa wọ́n pèsè àrẹ rẹ̀ lẹ́jẹ̀ gbogbo káàmì sí kó lọ rèé wò. ṣé ẹ mọ̀ gbogbo tó bá ti jẹ́ ọlọ́run ló tù láti nígbà ìgbà yìí ó lè dọ́pọ̀ amúnsá nígbà ọ̀pọ̀ ẹ̀ méjì lè bẹ̀rẹ̀ sí ẹ̀fẹ̀ pé méjì balẹ̀ gẹ́gẹ́ ẹ̀rọ kàlẹ́kọ̀ọ́rẹ́ náà alákẹ́ ẹlẹ́kẹ́ ni ọ̀pá amúnsá bẹ́ẹ̀ kì ni o òun gẹ́gẹ́ lọ̀pá amúnsá ìdílé àti ẹlẹ́gbẹ̀ẹ́ mẹ́ta wọn tó ń gẹ́lọ́pàá ni olùgbọ́nà ó sì sínú ara tá àpá nínú òun sẹ kọ́kọ́kọ́kọ́ òun kọ́ káàbá ó dà lọ wáyé kúrò ẹni tí a mọ̀ lálàá nígbà bá jẹ ẹ̀sùn ọkọ̀ pé tí ọba fẹ́ rí ìlú ọlọ́run kọ́ má kó àwọn èèyàn máa yí gbọmọ o ẹ̀ǹtẹ́ ẹ̀sìn lọ́dún yẹn lọ túbá o tó ọba fẹ́ kó àwọn ẹ̀gbọ́n sì máa ṣe tọ̀wáfù ṣé wọ́n ní àgbẹ̀bì àbíjọ́ tí wọ́n gbà láti Mẹ̀dínà tí wọ́n máa lọ Mẹ́kà àbẹ̀bí ọmọ sàgbà wọ̀ sọ̀hábà ìlú ti rọrùn ẹ lọ rè gbé tí fi láwá kàbá ní wájú kagbó ẹ lọ bí ìtìkò darí mọ́lẹ̀ rẹ̀ dá lónìí á yípo nǹkan sí á di káma pé wọ́n máa wá yípo òbí kan tí pé èyí wọ́n ni kí ọ̀dọ́ òwú yẹ ẹ wá lọ fi tipa jà granite wọ́n máa lẹ̀ ẹ́ àsìkò ẹ mójú tó àkìyà máa o ẹ sì má gba ìtàjẹ ẹ sì má fi òdodo pamọ́ nítorí wípé bá a wí ìtawí bá a wí in tó pinlẹ̀ fún gbòòrò ní ìsìn àwọn kútì èmú ìyàndágbére ńlé ó pinlẹ̀ ti pọ̀ wọ́n ti pa ìdáyé lónìí lẹ́yìn tí ọ̀mọ̀ wípé òun lè gidi mọ́ láwọn àdìgán ìyìn tí èèyàn bá sì ṣe kẹ́yìn náà ibẹ̀ náà ti bẹ̀rẹ̀ lálẹ́ ìjàmbá kọ́nà kò sànú wa o jẹ́ àtúntò dáadáa o àwọn àfa wa ni nǹkan méjì ò lè yára wọn. ìkí òun náà sàṣà sàṣàlám ìsàlámà sàṣà sàṣàlám ṣùgbọ́n ọ̀rọ̀ kan wá ń bẹ lábẹ́ ọ̀rọ̀ yẹn ẹ ń bá lọ sàṣà sàṣàlám yóò kí wọn sọ́lá sí tó bá sì kí wọn tán yóò sàlámà sàṣàlám abúlé ọmọ rọ́jà ìrànlọ́ nígbà tí bákan náà tọ́lájọ́ mẹ́jọ á sàlàyé pé bóò ni wọ́n sì sin àlẹ́bí sí náà wọ́n sin wọ́n sin àbákì sísẹ́ ìdí àlẹ́bí ni wọ́n sì sí ọmọ sẹ́gbẹ̀ àlẹ́bí ni wọ́n sì sí àbígbà tí wọ́n sin àlẹ́bí tẹ̀ nígbà wọ́n sin àbákì wọ́n jí owó àwẹ̀ nígbà wọ́n sin wọ́n jí owó àwẹ̀ ìwò lójú òtọ́ kí sì lọ́pàá tẹ̀ fi wọ́n bẹ́ẹ̀ ń ṣàràmà ṣùgbọ́n àbọ̀ ẹ ń fẹ́ ìsẹ́lẹ̀mọ̀ sí àṣà sálám ó ní àwọn ẹ̀kọ́ kakọ́kọ́ mú sọ́wọ́ wọ́n sàṣà sọ wípé ẹ máa sálámà sí mi ànábì o nítorí ẹ̀kọ́ ní ìsálámà sí ṣùgbọ́n àwọn àfáàgbàtẹ̀rá yìí fi nǹkan méjì kan bẹ táwọn إلى مثل رسول الله صلى الله عليه وسلم مجمع عليه kéèyàn ò gbéra kó ń lọ mọ́sásí ànábì kó ń fẹ́ sí ìrìnàjò lọ ọbẹ̀ gbogbo mà kó ọ̀yà pẹ̀lú lórí ẹ̀ ó dé ní. ẹlẹ́ẹ̀kejì ádámù ṣẹ́dírì hàn àìsẹ̀sẹ̀ gbèrín àjò kankan kalẹ̀ lisọ́láàtì kí wọ́n sọ̀sà sálám láti lọ rè kí wọ́n sọ̀sà sálám gbà jẹ́ ń lọ kí òun lọ́sà sàrán ní sàrán sàrán bí nàbí màlúwẹ́lé ajima àléyà ẹ̀mí gbogbo àfa àfẹnupọ̀ lé lórí mi nkọ̀ rí bí fẹ́ntì ilé tiẹ̀ súnmọ́ bẹ́ẹ̀ tí èpìlẹ̀ ti pé yóò pè ní àjò ní yóò sàlọ̀ kí òun mọ́sálásí ṣùgbọ́n èyí táwọn àfa ń sọ a rí pé méjì náà lẹ́nu tó lè dánwò ẹnìkan aláìmọ̀kan ẹnìkan ẹni tí ó ti kú òun ẹ̀sìn ọlọ́run onírin òsì kéèyàn wá kó gbákágbọ̀n kó lóun lọ rèé wo sàárì ànábì láì ní kírun bẹ̀ láì ní sálámà láì ní sí àgbẹ̀ ànábì máa wá o sàárì tó ó sì kọrí ọ̀nà láì ní kírun aláìmọ̀kan lè dẹ̀wò kò yé wọ́n sàlàyé fún un ẹ ń bá wá lò mà tọ́ màmá síbẹ̀ kì í ṣe mùsùlùmí ní tí tèmi yà ń rèé tí wọ́n fi róòpù ẹ̀ pẹ̀lú ìjọba wípé ó ní káwọn èèyàn má sàṣàlà tó fànàbí máa ó kọ́dà kí wọ́n má pa nàbí lé o kọ́dà káwọn èèyàn má lọ sàṣà nàbí o tá a fò sí níbẹ̀ tí wọ́n fi wá fi ẹ̀wọ̀n tẹ ikú sínú ẹ̀wọ̀n ọ̀dà àwọn tí wọ́n pètò pèrò tí ẹ̀rí fàfẹ́ ẹ̀wọ̀n tá a fà fi kú ẹ̀wọ̀n àdà ẹnu òfin ẹ̀wọ̀n àdà ọlá àjọ náà ó nà á rí pé kẹta yìí èyí tó jìnnà pọ̀ ni ṣùgbọ́n àwọn sọ̀hábà wọn èlú tí wọ́n bá lẹ́nu mọ́sálásí mi èèwọ̀ ni èèwọ̀ èèyàn bọ́rọ̀ lẹ́wọ̀ ṣùgbọ́n mo fẹ́ lọ sí ìtìkáfù ní mọ́sálásí kí ló kọ rẹ̀ mọ́sálásí àbújá nínú rọmọdán nínú rọmọdán nítorí wípé àwọn èèyàn máa dàbí láàmú ilé wọ́n máa dàbí láàmú ilé òun ó lọ́sọ nínú ọbẹ̀ ẹ̀dẹ̀tọ̀ fún mi kì í ṣe pé tí ń bá lọ ọbẹ̀ òun ní ìlẹ̀sìn bá dà torí pé níta fẹ́ kágbọ́ yẹ̀rẹ̀ o àwọn kan máa pé mẹ́tàlì tó ọgbà yìí wọ́n kọ́ ẹ̀ ẹ́ yẹn ìjọ wẹ́ẹ̀sì nǹkan yídí ìwúlé yẹn ti ṣe o yídí ìbò o sì gbọ́dọ̀ sàrọ̀ láti lé omi tó bá bá yídí náà kọ́lá kò jómi ẹ̀ rẹ̀ ilé ìsàlùbàlà ẹ̀ bá wọn ẹlòmí ọmọ rẹ̀ ju fatin fàbá yìí ní yídí géètì ẹ̀rọ ló fi gbà mí yọ ọkọ̀ yìí kíbílà yọ ọmọ yẹn lẹ́fílà nítorí yídí ìbò ni náà ń kà lé ìbú nìyí táwọn fọ olùtí rẹ̀ nìyẹn àwọn afẹ́ jẹ́ àmọ̀ pé ayé lọ wò mí o láti lọ kírun ká máa mọ̀ nígbà dàgbà ká wá gbé ní àjò dìde ayé lọ wò mí láti lọ rèé sọ pé mo fẹ́ lọ rèé ṣe pẹ́pẹ́ fúru kan tàbí mo fẹ́ mo fẹ́ ṣe ìbáàdà kan ṣùgbọ́n mo lè bàbá náà àfi láàyè kí lè rí wa akọ̀dẹ̀ ni báwo mọ́ ni kìlọ̀ àbọ̀ mọ́ mọ́ ni kìlọ̀ àbọ̀ mọ́ àbọ̀ kí sọ̀tì rọ̀ yà. في الصراحة أبو هريرة رضي الله عنه oni kọrọtì ka tó ọlọ sí òkè tó níbi tọrọ tí wọn bá nàbí musa sọ̀rọ̀ oni falakitu kábàlà àbára ọwọ àkàlẹ kábàlà àbára lójú ọ̀nà fàhàdákàní ẹni tọrọ mọdà dàpọ jẹmi náà tún lékún máa ní àwọn àwọn èèmọ ọlọ́pàá bá ti bẹnu tọrọ ọwọ sọ bí ẹkùn bẹ kábàlà sọ báyìí àbúrò ni kébí náà sojú ẹ̀fọ́ lóhun tẹ́bí náà gbọ́dọ̀ náà sàlám wà hàdàtù àbọ̀ sàlám èmi náà bá sọ̀rọ̀ bá náà sàlám ha ìlà àǹkólì tí mo sọ fún pé ha wà bá náà sàjọ kan àdébí wa ah, ni hóyìnrù yẹwò mi tọ́lá àti fi ìṣàmù yẹwò tí wọ́n bá ní ọjọ́ kan pẹ̀ láyé tóòrùn ọjọ́ náà jọ òòrùn rẹ pé ọ̀rọ̀ òòrùn ni o òòrùn tó fíìlì kúlìkọ̀ ádámù àdùsùpá torí pé jọ jímọ̀ lọ́nà ń dà nẹ́bí ádámà wà fíìlì òbítọ̀ nítòtò sẹ̀ láti jẹ̀ náà ìjọ náà lọ́nà wọn bá sọ̀kalẹ̀ sórílẹ̀ kọ́dà wà fíìlì tìbà lẹ́yìn nítòtò náà gbà túbà rẹ̀ tí káàkiri orílẹ̀ ti dáàbò ìjọ jímọ̀ lọ́nà tó gbà túbà rẹ̀ ada, ẹ̀dá jima. Ni nítorí ọ̀dà àásọ̀ kalẹ̀ náà ni ìjọ ọjọ́ náà tó jọ ọbọ sí nígbà tí wọ́n rìn káàkiri tíṣà wojú ọlọ́run bá kí lórílẹ̀ níjọ ọlọ́gbẹ adama mo ti gbà pẹ̀rẹ́ mo ti sàmójúkò fọ jimá bọ́ sí. wọ́n fi kẹ̀kú musa níjọ tá yọ bàtọ́ parẹ́ náà ìjọ jimá ni ọkọ̀ sí. ẹ̀yin mùsùlùmí tẹ́mọ̀ dáadé máa jẹ̀máà ẹnìkan sọ fún ilé tó ń jó ni ká ńgbà pásítọ̀ sọ fáwọn ọmọ ìjọ pé ayé ọ̀ parí àwa tí mo gbọ́ ohun tánà bí sọ pé yọ ọ̀sẹ̀lẹ̀ ayé tó parí ìjọ òtún wáyé jọ jímọ̀ bó ti ẹ̀ gẹ̀tọ́ kọ́lá kí wọ́n pé ayé ọ̀ parí jímọ̀ ti bọ́ yìí á lè wà láyé ọ̀yìn torí tí ó ṣẹlẹ̀ tánà bí yọ ọ̀sẹ̀lẹ̀ jímọ̀ ti bọ́ yọ gbà lára tánà bí yọ ọ̀sẹ̀lẹ̀ ó ní ní ọjọ́ kan bọ̀ tí ilẹ̀ ọmọ báyìí ilẹ̀ òsì yọ sẹlẹ̀ ẹ wá wo àwọn tí ó ń bu àtẹ̀yìnwá dáadé àwọn èèyàn wá wá lọ́rọ̀ máa ta dúkìá wọn pásítọ̀ náà tó wá rà bẹ́ẹ̀. wọ́n fi ìjẹ̀kú mu sáà ìjọ ọjímọ̀ ìyẹn láyé ọ̀parẹ́ àmì ní wọ́n máa ń dá gbàtí kò sì sí nǹkan kẹtọ́ ọ̀bá dá tí ń rìn lórí rẹ̀ báyìí ìlà wàyíyà mùsìlìkọ́tún yawm al-jumu'ah àfikọ́ máa pariwo jọ jímọ̀ tí ilẹ̀ bá ti mọ́ balaye pé yéé yéé ṣẹ́fẹ̀kọ́dà ìyáàmà àbọ́nì ni ọ̀jẹ̀ ni àbíjímọ̀ eléyìí ni tó nìkan yọ ọ̀pá láì yóò dúró gbogbo tó lọ́nà àti pariwo darí lẹ́nu ìdàlì jíni wal ní ìyàtàtẹ̀ lónìí kẹ́ni wòye nìkan ẹlòmíì ti fìbínú ẹ̀ pẹ́ ó ti fìbínú ẹ̀ pẹ́ di ẹ̀kọ́ tó lọ́wọ́ jímọ̀ yá ọkàn sá bẹ̀rẹ̀ ìgbé náà ni bàtà àwọn òní àánú rẹ náà ní í ṣe yá olówó mi ti fẹ́ lọ owó èdè kan lánàá ni jímẹ̀ ẹ́ ṣé jímẹ̀ káyọ̀ bá yẹ ó sì fi dìbò pa gbogbo tọ̀rọ̀ da pátá inú àmàké ìjọ jímọ̀ ah, àbílẹ̀ ìlú àbílẹ̀ ìlú wà fí ìrìsà àtùn àsìkò tó wà mẹ́jọ jímọ̀ láàyè sọ ọdí fún wa abudu mùsùlùmí ẹrú kan tí ó pa nǹkan kan pọ̀ lọ́wọ́ ọba kò ní í ṣe déédéé àsìkò yes alu shay'an kọ́ máa bẹ ọlọ́run ọba pé ṣe nǹkan báyìí fún mi ṣe nǹkan báyìí fún mi ìlà ìjùsọ́ọ̀dì kọ́ máa ṣàdúrà ọlọ́run ṣàánú mi ṣàánú mi ìlà àtọ́ ọ̀lọ́ ìyá àfikọ́nà wọn bó fún ní ti ń sọ tọ́bẹ̀ ìṣe déédéé àsìkò gáàbù wà láìtọ́ sọ bó ṣe rí làbí sọ ṣùgbọ́n bèèrè kàbọ̀wọ̀ rẹ̀ kí n tó sọ pé bó ṣe rí tẹ̀nà ó ní dáníkà ní kúlì sánà tí ń yá ọmọ ìdí rẹ̀ pé dáníkà yá ọmọ ní kúlì sánà sí ọjọ́ kan nínú gbogbo ọdún oní ọmọ jẹ́ tẹ́mù jimá àtàlọ́ọ̀kà mọ̀ ọdún ah, gbogbo jímọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ kí ni nǹkan yọ máa ṣẹlẹ̀ káàbùrú wà láì òṣèré o èmi náà fi dé ọ̀nà agbódò bá dìde òun padà bọ́ nílé falakiyahu busrọ ibùnà àbí busrọ alifari sọ̀hábí ìjẹ̀lẹ̀ busrọ busrọ bá tó pàdé àbúrò ó ní gbòòrò tí ń bọ̀ ó ní à túwù ni mo ti ń bọ̀ àbúrò ọgbọ́n àti gbogbo ní túwù ní à wà wọ́ọ̀ ìlọ́ àdìrọ́ túkà kọ́bílà àdáfíjà má fàájú kátó mo bá rí ọkọ tó kò lére ìmì jí ọ̀rọ̀ láíláí inú ìsẹ́ni ọ̀sọ̀rọ̀sọ́lá mọ̀tánà bí sọ fàtọ́ ìpé láàtú mọ̀lùmọ̀tì ìdá ìlà fàlàkà mọ̀sáájídà ẹnì kí ẹni bá dàgbà kókò lọ mọ́sálásí ibì kan àyàfi mọ́sálásí mẹ́ta péré èlòsìn àrùn mọ́sálásí mẹ́ka wà mọ́sítìrì àdá àti mọ́sálásí ní mẹ́jìnlẹ̀ yìí àti bí ìsọ̀rọ̀ àjọ́nà wà mọ́sítìrì ìrìyà àti mọ́sálásí ọ̀rọ̀ yóò àwọn àfa àwọn ní kòkòrò kájọ sọ pé màá sí àbúrò ní wọn mà tó ń fi lọ bẹ kí lọrọ rẹ ṣe ń bẹ apá kan ní òun kàn káàkiri ló fi yabẹ ọ̀nà bẹ ọ̀nà kí irun bẹ ni ṣùgbọ́n ní omi ètò tó wá gbọ́n dábùrọ̀ náà gbọ́ ọwọ́ akọ̀lẹ́kọ̀ọ́ pé àlejò ti láàbò ìdẹ̀rù rẹ̀ wò ọ̀pọ̀ ah ìdùdú bá wọn lọ́wọ́ mọ́ fi ní tèmi o lẹ́yìn náà àbúrò fún kọ́kẹ́ ọwọ́ apàdé Abdullah ibn Salam tọ́jẹ́ yẹ̀rù tẹ́lẹ̀ tó gbà sílámù ọba ṣùgbọ́n àbẹ́yẹ̀ wàlúwà rọ̀bí Allahu ta'ala anhu ajma'in jama'a àti gbọ́yí báyìí wípé mọ́sálásí ànábì a máa lọ́ọ́bẹ̀ èèyàn lè màmá sì rìn àjò lọ́kọ́ mọ́fẹ́ lọ́bẹ̀ mọ́sálásí ànábì èèyàn lè màmá sì rìn àjò mọ́fẹ́ lọ́bẹ̀ kàbáwò èèyàn lè màmá sì rìn àjò lọ́kọ́ mọ́fẹ́ lọ́bẹ̀ mọ́sálásí Jerusalem ẹ wá dàpọ̀ sí èèyàn wá lè lọ kọ́kàn ló mọ́sálásí báyìí wọ́n máa wá pè kó pé àìbáyẹ̀wá ah, <laughs> mọ́sálásí wọ́n ṣé gbogbo àwọn ọkọ̀ mùsùlùmí àwọn àpèkalẹ̀ pé kí ló ń sọ báwọn nítorí àwọn àfáàsọ́jọ́ náà lọ́wọ́ àwọn gbọ́ ọmọ pẹ̀lú ẹ̀ rọrùn wà lẹ́yìn ẹni lọ mọ́sálásí àgbàdì tí ó sì ní kírun mẹ́ ó ṣọ̀rọ̀ láyé lónìí plẹ̀ náà lòdì wá ó sì dáwọ́lẹ̀ mọ́dì mẹ́ ní táìmù láàbù mẹ́wàá àwọ̀ ó sì ní mọ́sálásí láàbù mẹ́wàá àbọ̀ ó kó mẹ́rẹ́ láàbù mọ́kànlá àsìkò òun tí tò ó sì kọ́ sí ọmọ òtí ẹ̀sìn kàṣíyàtì káti ẹ̀rù tẹ́gbòtẹ́gbò bó ti ẹ̀dẹ̀ pé ọ̀rọ̀ ọmọ máa kí ọ níbi sàárè ìbáwà special ọ̀rọ̀ lẹ́rọ ṣùgbọ́n ti àmẹ́rin sàsàlám làfẹ́ ilé à tó bọ́ bá jẹ́ pé èyí bẹ kọ́mọ̀ sàsàlám wò gẹ́gẹ́ sọ pé a lè bẹ sàárè ní ìnáwó tó yà sàsàlám sàsàlám á kájú rẹ̀ sàárè àwọn àdájọ́ ọ̀rọ̀ bó ti ẹ̀dẹ̀ pé àwọn àfáà sọ́lá papọ̀ tá a bá mà ṣùgbọ́n ìta tọ́ àlójú ǹjẹ́ èèyàn wá lè kọ́ ní ah ní tí mo gbọ́ wá bí ní pé bí ẹgbọ́n mo ní ẹsẹ̀ ní ìbùrọ̀ ìmùsì bí ọ̀rọ̀ tó sára ẹgbẹ́ àlójú sùn ẹgbẹ́ mo ní ẹsẹ̀ bí òwò kí lọ fẹ́ fi sàárè sí kí sì ni ẹ̀tọ́ ẹni tó bá lọ rèé fẹ́ sàárè wò léyìn tó jẹ́ ti ṣẹ̀ríà àzíárọ̀ àlùmọ̀ṣìwọ́ à ìlọ́rẹ̀ẹ́ sí ìbẹ̀wò sí sàárè tó jẹ́ tí ànábì fi aṣọ rẹ̀ bóò ni àwòrán rẹ̀ sí rí ibi táàtì náà wá bá ọ̀rọ̀ nǹkan àfihàn rẹ̀ بقية اللهم ربنا وفق الجميع لما تحبه وترضاه الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وانفر بتدبير الأمور أحمده وأجلله وأشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى اله وصحبه وسلم على تسليما كثيرا امه ايمان اوصيكم ونفسي بتقوى الله بهذا أوصى ربنا سبحانه وتعالى جميع خلقه وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم عباد الله واعلموا أن الله سبحانه وتعالى فضل بعض التقاة على وجه الأرض لمزيد من الأجر والحسنة ومن ذلك مسجد رسول الله صلى الله عليه وسلم مسجد من صلى فيه صلاة كان له أجر الحسنة هكذا قال رسول الله صلى الله عليه وسلم ومن ذلك أن رسول الله صلى الله عليه وسلم قال من صلى في مسجد هذا ولكن بعد التوسعة الصف الأول قد انتقل من موجه الأول إلى مكان آخر هل من أراد أن يصلي في المسجد النبوي أن يتحرر الروضة فيصلي فيها أو يرغب الصلاة في الصف الأول لأهل العلم في هذه المسألة في هذه المسألة قول وجيه فسروا هذه المسألة وبينوها بأن مسجد رسول الله صلى الله عليه وسلم له مزية ومن هذه المزايا أن فيه روضة وروضة من رياض الجنة كان الصف الأول سابقا ولكن قال صلى الله عليه وسلم في صف الأول في أي مسجد من المساجد لو يعلمون عليه لو يعلم الناس ما في الصف الأول لاستهموا عليه ومن هنا قسم أهل العلم الوصف اسمين عندنا وصف ذاتي ووصف أرضي فالوصف فوصف الصف الأول وصف ذاتي وكذلك وصف الروضة إنما هو وصف أرضي فنقدم الصف الأول كيف لا كان كانت ميمنة الإمام قبل التوسعة خارج الروضة وميسرته داخل الروضة ومع هذا كان السلف يصلون في ميامن الإمام سابقا فإذا الذي تقرر العلم أن يتحرى الإنسان الصف الأول إن أمكنه ذلك كذلك اختلفت كلمة العلم في إقامة الصلاة قدام الإمام خصوصا عند الزحمة مع النبي صلى الله عليه وسلم أو في أي مسجد من المساجد ولهذه العلم في هذه المسألة ثلاثة أقوال القول الأول تصح الصلاة مطلقا وهذا هو القول عند الإمام المالك مع الكراهة وهو القول القديم عند الشافعية والقول الثاني لا تصح مطلقا وهو القول عند أبي حنيفة والقول الجديد عند الإمام الشافعي والقول عند الإمام أحمد والقول الثالث أن الصلاة صحيحة ما عذر أما جمهور القيم فلا فهذا هو القول الوجيه في هذه المسألة فكل من صلى قدام الإمام للزغمة أو لعذر شرعي فإن صلاته صحيحة كذلك لو توسط بين المأموم والإمام بحر أو طريق بحيث لا يرى إماما أو لا يسمع صوتا فإن صلاته صحيحة لكل الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم فاتقوا الله ما استطعتم بارك الله لي ولكم في القرآن والسنة ونفعنا الله وإياكم بما فينا من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور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 وكذلك في مجمع الزوائد من حديث عبد بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى في مسجدي أربعين صلاة لا تفوته صلاة كتبت له براءة من من العذاب وبرئ من النفاق وجاء أثر من أنس بن مالك أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى أربعين يوما لا يفوت التربة الأولى فإنه فإن فكتبت له براءتان براءة من النار وبراءة من النفاق لكن الحديث الأول لا جدال في ثبوته والثاني تكلم عليه ومن ذلك ما قال رسول الله صلى الله عليه وسلم أنه لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد عباد الله ولم أن على العلم أجمعوا على أن زيارة النبي صلى الله عليه وسلم جائزة كذلك زيارة صلى الله عليه وسلم والصلاة صلى الله عليه وسلم لقريب من دون شد الرحال جائزة وكذلك تقرر عند العلم أن رسول الله صلى الله عليه وسلم قال ما قال بحذف المستثنى منه هل هذا عام أو يقدر خاصا فنقول لا تشد الرحال إلى مكان من الأماكن لأي أمر من الأمور إلا إلى ثلاثة مساجد لكن الرسول لا يقول هذا لنا لأن الله سبحانه وتعالى أذن لنا بإنشاء السفر للاعتبار قال ربنا سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم أفلم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها أو آذان يسمعون بها فإنها لا تعمل الأبصار ولكن تعمل القلوب التي في الصدور وآتى رب تعالى بإنشاء السفر لطلب العلم كيف لا وهذا نبي الله موسى عليه الصلاة والسلام ماذا قال أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال موسى لفتاه لا أبرو حتى حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا وكذلك أن ربنا سبحانه وتعالى لنا في إنشاء سبع التجارة قال ربنا سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله عباد الله فشد الرحال إلى الرسول صلى الله عليه وسلم مع إقامة الصلاة فيه وكذلك التسليم على رسول الله صلى الله عليه وسلم لا خلاف بين العلم في جوازه ولكن من ذهب لزيارة القبر فحق فقط لا يصلي في المسجد ولا يسلم الرسول صلى الله عليه وسلم فعاد إما أن يكون جاهلا فينظر بالجاهل ويعلم ويؤدب ويبين, ويبين له حتى يتبين من أمره أو كان غير جاهل فيكون كافرا هكذا قرر العلم هذه المسألة عباد الله إن شاء الله الرحمن سنتطرق إلى سبب إخراج مثل الرسول صلى الله عليه وسلم إخراج الرسول صلى الله عليه وسلم عن المسجد ومن أدخل القبر المسجد وكيف سلم الله نبيه صلى الله عليه وسلم من أن يتخذ قبره عيدا أو وثنا يعبد كل هذا سنريد إن شاء الله تعالى في في الخطبة القادمة إن كان في البقية اللهم ربنا اجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا أعز الإسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين ودمر اعداء الدين اللهم دمر اعداء الدين اللهم ربنا من اراد بهذا الدين سوءا او اراد بعلماء هذا الدين سوءا او اراد بكتابك وسنه نبيك أو في أولياء سوء اللهم ربنا عبد من الفتن واجعل كيده في نحري اللهم ربنا أحصي أعداءك وأعداءنا عددا واقتلهم بلدا ولا تبهد أهدا اللهم ربنا إدم شتات المسلمين اللهم ربنا وحي صفوف المسلمين اللهم وفقنا لما تحب وترضى يا أجود الأجودين ويا أرحم الراحمين عباد الله واعلموا أن ربنا سبحانه وتعالى أمرنا بأمر بلى في النفس وثنى هنالك وثلث بنا قال الله سبحانه وتعالى اعوذ بالله من الشيطان الرجيم ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقال الصلاه من صلى علي حين يسلو عشرا وحين يمسي عشرا ادركته شفاعتي يوم القيامة هذا من حديث أبي الدرداء والحديث مخرج في المجر الكريم إنه الطبراني في إسناد الحسن رحمة الله الجميع عباد الله صلوا على نبيكم المبعوث رحمة للعالمين اللهم ربنا صل وسلم على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن بن القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا